ẹ̀kọ́ kejìdínlógún àjínde àwọn ọ̀tá jésù ronú pé àwọn ti rẹ́yìn rẹ̀ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ lẹ́yìn tí jésù ti kú lórí igi àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ sin òkú rẹ̀ sínú ibojì wọ́n ti ẹnu ibojì náà wọ́n sì yí òkúta ńlá lé e ọjọ́ méjì kọjá ṣùgbọ́n ní ọjọ́ kẹta jésù jíǹde kúrò nínú òkú àwọn obìnrin kan dájí lọ sí ibi ibojì láti lọ́ọ́ fi tùràrí ra òkú Jésù wọ́n rí i wípé a ti yí òkúta náà kúrò òkú Jésù kò sì sí níbi tí a tẹ́ ẹ sí àwọn áńgẹ́lì méjì fi ara hàn láti sọ fún àwọn obìnrin náà pé Jésù wà láàyè wọ́n wípé kò sí níhìn yìí ó ti jíǹde bẹ́ẹ̀ ni Jésù ti jíǹde kúrò nínú òkú ó fi hàn wá wípé nítòótọ́ Ọlọ́run ni Jésù wà láàyè lónìí ó sì ti ṣẹ́gun Sátánì àti ikú títí ayérayé.